نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúgbẹ́ fún ọlọ́run ọba ọba aláàánú jùlọ aládìpẹ̀lẹ̀ ọba tó ní ká máa sẹ̀mí dọ́jọ́ tó ní tó sì fún wa láǹfààní àtìlẹ̀ tó padà kójọ pọ́nú mọ́síláṣí láti tẹ̀síwájú nínú tafsiri alkùránì alápọ̀lẹ́ inú sọ́lọ́tì nìsá ní ìjókòó àtàná adúró lórí ọ̀rọ̀ náà wa tó ní wọ́bi kúfrihim wa qawlihim ala maryam abutan àti táwọn ọmọ Israeli ti pàápàá jùlọ yahudi tí wọ́n se kẹfẹ́rí sọ́lọ̀ bákan náà tí wọ́n kúrọ́ ńlá mọ́ mariam ọmọ isa ọlọ́ba ní nítorí gbogbo ilé lọ́lọ́wọ́ bá fi se kí ni ó lè jẹ wọ́n yà lẹ́yìn gba tá pé wọ́n parọ́ mariam ọmọ عمران يا عيسى عليه الصلاة والسلام الله بابري الله بابري على يلوري إن تيوان سي تيوان تنفين يغان نباجة نقبا عيسى وما مريم الله بابا عليك ولاني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن إن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما ọlọ́bọ̀ ọba عليك ọlá وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم àti inú tó jẹ́ kọ́lọ̀wọ́ bó bínú sí wọn ọ̀nà nínú àwọn ọ̀ràn tí wọ́n dá ọ̀nà ní pé wọ́n sọ pé iná kọtẹ́línà almasiha isa ibn maryam wípé àwa la pa almasihu jésù isa ọmọ mariam ipa wà lápá bí ìgbà tó jẹ́ pé wọ́n ń sọ̀rọ̀ nísọ yẹ̀yẹ́ bí ìgbà tó jẹ́ pé wọ́n ń sọ fún anabi sallallahu alayhi wa sallam pé ẹn tó síwájú rẹ̀ pera rẹ̀ lánàbí ń ta fojú rẹ̀ rí ni bí ìgbà tí wọ́n fi ń yangàn tí wọ́n fi ń se yẹ̀yẹ́ alábọ̀ọ́bà àlekíọ́lá ní rasulallá ẹ̀ńtọ́ jẹ́ òjíṣẹ́ ọlọ́run tàbí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àwọn yahudi ni tí wọ́n sọ pé àwa la pa isa ọmọ mariama tọ́jú òjíṣẹ́ ọlọ́run àwọn olùmọ́ni tezaan bí ìgbà wọn fi ṣe yẹ̀yẹ́ pẹ̀lú pẹ̀ra rẹ̀ lójíṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí àwọn mushiriki maka àwọn ọ̀sẹ̀bọ sọ́lọ̀ ńlù maka tí wọ́n fi ń sọ fún anabi sallallahu alayhi wa sallam pé ya ayu alade nu zila alayhi dikiru inna kala majnun ẹ̀rọ gbọ́n kan wọ́n ní ìrẹ́ akékpé ọ̀ ìwọ́ta kuraani sọ̀kalẹ̀ fún wèrè ni ọ́ asínwé ni ọ́ ìyẹn ni pé wọn ò lódodo pé alukuraani sọ̀kalẹ̀ fún ipò ọlọ́wọ́n bá sọ alukuraani fún sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa bákan náà ni ọ̀rọ̀ àwọn ọmọ israẹli ń bì tí wọ́n ní wọ́kọ́lì mi ná pàtàlá màsí ha ìsá bìnnà mariam rasulallá ìpè àpá àwa la pa ìsá ọmọ mariam ìyẹn ni pé tí ń pera rẹ̀ lójìṣẹ́ ọlọ́run bí wọ́n náà ti pera rẹ̀ lójìṣẹ́ ọlọ́run ọlọ́ọ̀bá ni wàá má kọ́tàlú ṣùgbọ́n wọn ò pa o wọn ò pa ìsọ ọmọ mariam wà máa sálàbù òhú wọn ò sì kán má gbélébù wọn ò pa bẹ́ẹ̀ ni wọn ò kán má gbélébù wà láàkín ṣùgbé aláhùn ṣùgbọ́n ẹlòmíì la fi jọ ìsá lójú wọn kìí ṣe ìsọ ọmọ mariam wọn pa ẹlòmíì la fi jọ ìsá tí wọ́n rò ìsá ni ẹlẹ́wọ̀n wọn pa kìí ṣe ìsọ ọmọ mariam afa ibnu kathir rahimahullah ta'ala wọ́n ní tọ́sẹ̀lẹ̀ ni pé àwọn yahudi ìgbàtọ̀lọ́ wọn bá rán annabi isa alayhi salatu wassalam annabi isa ọmọ maryam pẹ̀lú àwọn ẹ̀rí tó gbópọn pẹ̀lú lànà kẹ́ni mọ́ni bá gbé àwọn yahudi sáwọn tí ń ṣe àlùfáàrí tẹ́lẹ̀ ipe àwọn làwọn lè ṣe báyìí àwọn làwọn lè ṣe báyìí lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan tí ń jọmọ́ iṣẹ́ ìyanu tí wọ́n ṣe ń gbà náà àti pé anabi wa ìyẹn ni pé anabi musa wọn lé anabi musa wa ṣe báyìí anabi wa ṣe báyìí anabi wa ṣe báyìí bàtọ́lọ̀ wa ara anabi isa aleyhi salatu wa salam ká má gbàgbé pé láti tó ti dáyé náà ni wọ́n ti gbẹnu àtẹ́lù ìyá rẹ̀ ẹni wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí ò da sí ìyá rẹ̀ ẹni wọ́n ti bẹ̀rẹ̀ sí fi àlébù kan ọmọ tá a bí nítorí délé ìgbà tó lọ́wọ́ bá sọ ànábì ìsá di òjíṣẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí bínú rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kéé ta rẹ̀ ìpèsè lè ní ọ̀wà máa jẹ́ òjíṣẹ́ fún wa gbogbo àwọn nǹkan àyàlẹ́nu ti ń se tí ń wo aláàrẹ sàn kọ́dà dẹ́tẹ̀ a máa wò sàn a máa wo afọ́jú sàn a máa wo di sàn gbogbo wọn pátá a máa wò wọ́n sàn a máa dá nínú ẹrọ̀fọ̀ yọ́ọ́ da ẹyẹ yọ́ọ́ mọ ẹyẹ fàyànfòkò fèhì yóò sì fẹ́ afẹ́fẹ́ sí i fẹ́yọkùnà pẹ́ràn bí ìdìlá yọ bá di ẹyẹ ní pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ti fi amọ̀ tó fi mọ èrè ẹyẹ báyìí tó bá ti fẹ́ ẹni ó sì bọ́ sára ẹyẹ yóò sì mọ̀ fò gbogbo ilé olóhùn sí pẹ̀lú kíni o pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ni bákan náà inú tó sọ ọ̀nà ni pé òun máa fún wa nírò nípa ntẹ́ni kọ̀ọ̀kan wọ́n ń jẹ́ nù lé rẹ̀ wọ́n ò nà bí okùn bí má ta kulú na wọ́n má ta dẹ́kẹ̀rú na fi bòyò tìkù. ẹ máa fún yín nírò nípa ntẹ́ǹjẹ àti ntẹ́ kópamọ́ nù àwọn lẹ́yìn gbogbo ẹ̀ pátá ńlọ́lọ́wọ́n bá fún anabi isa aleyhi salatu wa salam lagbara láti máa ṣe kó lè bá a tọ́ máa jẹ́ ẹ̀rí lórí pé anabi ọlọ́wọ́n bá yín kọ́dà wà ó hìí mọ́ta bí ìdínlá ẹ̀mí a máa jí òkú dìde pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo àwọn tẹ́ ìyàlẹ́nu wọ̀nyí anabi isa aleyhi salatu wa salam ọlọ́run ọba fi kẹ́ ó se wọn kó lè bá a jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé òdodo ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ṣùgbọ́n àwọn yahudi bẹ̀rẹ̀ sí bínú anabi isa aleyhi salatu wa wọ́n bẹ̀rẹ̀ sí ti kẹ́ni mọ́ni rẹ̀ nítorí di eléyìí wọ́n bẹ̀rẹ̀ sí fìtínà rẹ̀ wọ́n ń gbìyànjú bó làwọn ó ṣe fìnira kan nítorí bẹ́ẹ̀ ló jẹ́ kí anabi isa aleyhi salatu wa salam àwọn olùmọ́lòwọ̀n àti ìyá rẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí sá láti ìlú kan lọ sílùú mìíràn tí wọ́n bá kó ń bì tí wọ́n bá ṣe bí jọ́ mẹ́lòó kan tí wọ́n bá dípẹ́ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí fura sí wọn wọ́n tún dìde wọ́n bọ̀ síbòmí wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí sẹ́nu títí nínú baitul makdis bí wọ́n ti ń sáàkì àwọn yahudi ò fi wọ́n lọ́rùn lẹ̀ wọn ò dé wọn ó sinmi nítorí délé wọ́n bẹ̀rẹ̀ sí gbìyànjú pé báwo làwọn ó ṣe tìràn mọ́ afárẹ́bínú kẹsìrì ní ọba kan wà ní ìlú sham ìyẹn ní dimash ńgbà yẹn àwọn tá a mọ̀ sí damascus nìsín ọba yẹn ọjẹ́ ọba tí ó lágbà ó sì jẹ́ ọba tó nípò nítorí di eléyìí ọba yìí ọjẹ́ olùsẹ́bọsọ́lọ̀ kìí ṣe kírísítẹ́nì ni o kọ́dà àwọn kan ní kìí ṣe yahudi gan òun ṣẹbọsọ́lọ̀ ní ìràwọ̀ lòun jọ́sí fún wọn ní mi ní abàdẹ́tìlì kàwákìbì ni inú àwọn ẹni tí wọ́n jọ́sìn fáwọn ìràwọ̀ ńlọ́jẹ́ nítorí délé àwọn yahudi wá lọ́ọ̀ba pípé arákùnrin kan wà ó tí ń fìtínà wa lágbègbè wa tí ń pera rẹ̀ lánàbí tí ń pera rẹ̀ lójíṣẹ́ tọ́bajẹ́lẹ̀ wọn sọ lásán kọ̀bá ti dọ̀ba láàmú bẹ́ẹ̀ lẹ́mọ̀ ẹ máa bá yí kò sí ní tọ́kẹ́ mi. ṣùgbọ́n dáìmọ̀nù abadan ọ̀pọ̀ ẹni tí ọ lọ fẹjú ń wá sí sun ọba kò ní sọ pé ntí kan tẹ̀wájú tí ń tẹ̀wájú lélẹ̀ lórí yóò gbìyànjú àti fi nǹkan kan kun tí ń tọ́ka sí pé ó rọba fín tí ń tọ́ka sí pé òun gan ti di tírẹ́ẹ̀tì fúnjọba alágbára yìí nítorí délé wọ́n nínú tí wọ́n sọ fún ọba. Ona náà ni pé dájúdájú ọ̀dọ́mọkùnrin ń bá àwọn èèyàn jẹ́ lábẹ́ ìjọba rẹ o yọ bá àwọn ọmọlẹ́yìn rẹ jẹ́ yọ bá àwọn ẹni tó ń ṣèjọba lé lórí jẹ́ tọ́ba ti bà wọ́n jẹ́ ibi tí fìtì náà wà ní pé òun nílé kọ̀ǹtró wọn mọ́ ẹnu rí òní káwọn mọ́ òun wọ́n mọ̀ tẹ̀lé wọ́n nígbà tí wọ́n sọ ilé fún ọba inú bá bí ọba ọba kọ̀wé sí abẹnugan rẹ̀ ẹni tó fi ṣe bí gọ́vùnà nínú baitul makdis ọba kọ̀wé sí pé kọ́ wá arákùnrin kó rí pé ọgbà ẹ̀mí rẹ̀ nítorí délé wọ́n wá nẹ́bí ìsáàkì wọ́n ní jọ́ka anabi isa wa joko pẹ̀lú àwọn pẹ̀lú àwọn ọmọ akéwò rẹ̀ léetọ́ jẹ́ pé wọ́n ní wọ́n tó méjìlá àwọn kan ní wọ́n tó mẹ́tàlá kọ́dà àwọn kan ní mẹ́tàdínlógún ni wọ́n pẹ̀lú àwọn ọmọ akéwò rẹ̀ wọ́n ní jọ́nà ìjọ jimá ni lẹ́yìn irun asir ìyẹn ni pé mọ́júmọ́ sáàtì báwọn ẹmẹ̀wá ọba ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ kiri ka ilé tí anabi isa aleyhi salatu wa salam wà nù anabi isa bó ṣe fura ìpètò àwọn ilé òun wọn wá wá ntí ó sì dá wọn fẹ́ wá sí wọn ní anabi isa aleyhi salatu wa salam ọ̀ apá àwọn ẹni tí wọ́n jọ jókòó ìpètò àwọn eléyìí nǹkan báyìí nǹkan báyìí tó gbé wọn ni ẹ̀mí mi wọ́n lé wa ṣùgbọ́n ta ni ó gbà nù yín kọ́lọ̀ ń wọ́bọ́ sọ àwọ̀ mi sára rẹ̀ kọ́ dá àwọ̀ mi padà sára rẹ̀ kọjá pé òun ẹ̀mí òun wọ́n mọ̀ rí wọ́n sì pè mí ni ta ni ó ṣe wọ́n gbogbo àwọn ẹni tó jọjú kò kò bá ṣe ẹni tó sọ̀rọ̀ oníkàlùkù bá dà lé ẹni kan bá dìde ọba ni èmi èmi gbà yìí sá tọ́lá níbi yìí ni ẹni tí wọ́n bá ilé dà wọ́n mi bò ó ṣeé ṣe ká pa ṣùgbọ́n tọ́ba ti lè ti bẹ́ẹ̀ kú mọ́ bá sàdé pọ̀ màdì jẹ́nà ni ta ni ó ṣẹlẹ̀ nítorí délé ọ̀dọ́ ìbánáwọ́ pè mí ni ṣùgbọ́n àwọn àfààní bí ìgbà tí anabi ìsáwó pé eléyìí kéré jù ọjọ́ orí rẹ̀ kéré jù kọ̀ọ̀kan lọ́ forí lakú lọ anabi sábà tún béèrè lẹ́ẹ̀kan sí pé àní taani yóò dúró nípò mi kọ́lọ́hún ọbọ̀ dáwọ̀ mi bò tọ́lọ́ba ti dáwọ̀ mi bò ńgbà wọn bá rí ó ṣeéṣe kọ́ la kú lọ ṣùgbọ́n mo bá ṣàdéhùn àlìjánná gbogbo wọn tún dáa lé kò sẹ́ni tó sọ̀rọ̀ ọ̀dọ́ ìlú tún náà pé èmi ni sẹ́ẹ̀ mọ́ gbà èmi gbà àwọn olùmọ́ni àgbà tí wọ́n ti fẹ́ pẹ̀lú ànàbí ìsàlẹ̀ mẹ́ta nítorí dúró lé lórí náà ní pò ń gbà ìgbà yẹn lànàbí ìsàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ pẹ̀tọ̀ ìwọ ni nítorí délé afa ibnu kathir ni ànàbí ìsà ibi tó wà ọba wọ̀ bìkan bí ọlọ́wọ́ bá ṣe ní kílẹ̀kùn sínú ilẹ̀kùn sámà bó ṣe fò lọ sámà nù bọ́lọ̀ ń ṣe fà lọ sámà nù àwọn ọmọ ìkí ó tí wọ́n jáde wọ́n jáde kí wọ́n mọ̀ bí àwọn eléyìí pé ta lẹ̀ ń wá kí ló dé ẹ̀ǹ tí ọlọ́run tọ́gbà ìpẹ́kọ́ ọlọ́run ọbọ̀ ṣe kí ni o kọ́ paarọ̀ àwọ̀ òun títí ànẹ́bí ìyíṣà bí ẹ ṣe ní ọba ní ọ̀nàní ọ̀nàní ká tó wẹ́ á tó ti gbẹ̀mí rẹ̀ ká tó wẹ́ á tó ti gba ẹ̀mí rẹ̀ wọ́n wá ṣe bá ànẹ́bí ìyíṣà làwọn pa wọn pa ànẹ́bí ìyíṣà o wọn ọ̀kan jésù má gbẹ̀lẹ́bù bìnẹ́sì kùrán gẹ́gẹ́ bí táwọn kùrán ni sọ fún wa ìlọ́lọ́ ọba wa sọ fún wa bí pé in táwọn yahudi ń sọ pé iná kọtàlínà almasi ayi sabna maryam ipe àwa dájúdájú àwa la pa isa ọmọ maryam ọlọ́ọ̀bá ní kò rí bẹ́ẹ̀ o wọ́n máa kọtàlú wọn pa irọ́ wọn pa ìyẹn ni pé n táwọn yahudi gbà pa wọn pa ìsọ ọmọ mariama irọ́ ni débi pé arápá kan nú àwọn nasara tán jẹ́ kírísítẹ́nì tí wọ́n gba ilé gbò gbogbo wọn pa jésù wọn kà má gbélébù ṣùgbọ́n àwọn olùwárí kìí ṣe gbogbo wọn náà wọ́n gbà àwọn káyà rí pé irọ́ ni wọ́n pa bákan náà inú tí wọ́n máa sọ tí ibùdó kathir gbìyànjú àti sọ pé kọfẹ́sẹ̀ rinlẹ̀ ọ̀n náà ni pé kọ́dà wọn nígbà wọn pa nabi isa mariam ọmọ nabi isa ìyá nabi isa wa dúró sábẹ́ òkú rẹ̀ nígbà torí wọn sọkọ nígbà wọn kà má gbélébù tí ń sunkún afáàbí ibùdó kathir ṣe ìṣàrà pé gbogbo ilé ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ kì í ṣe anabi isa aleyhi salatu wa salam wọn pa ẹlòmíì wọn pa tọ́lọ́ wọn bá gbé àwọ̀ anabi isa wọ̀ nítorí délé alukurani ni wọn ò pa anabi ìsá wà má sọlẹ̀bù òun ò sì kán má gbélébù gẹ́bà sì sọ lánàá látijọ́ tó ti kọ́kọ́ sọ̀rọ̀ àkọ́kọ́ fáwọn ọmọ israẹli nígbà tó wà lọ́mọ òpóǹdó ó ní wasalamu alayhi yawma wulitu wa yawma amutu wa ọmọ jẹ́ tèmi ń jọ tá bí mi àti ń jọ tí ń fàyè lẹ̀ àti ń jọ tí ń sèkí ni o njọta gbèmí dìde láàyè nítorí délé tá a bá ní wọn kàn lé àgbélébù dájúdájú kò kúkú ìfọwọ́rọrí kú kò kúkú bẹ́ẹ̀ ikú nira ló kú kò kúkú pípé àlàáfíà nítorí délé ọlọ́ba ni wọ́n máa sọ́làbù wọ́n máa kọ́tàlú wọ́n máa sọ́làbù ọlọ́ba ni wọ́n láìkí ṣùgbì àlọ́hùn ṣùgbọ́n tó ní pé ẹlòmíì la fi jọ ìsá lójú wọn o kìí ṣe ànẹ́bí ìsá gangan wọ́n pa ẹlòmíì láàfi ju ànẹ́bí ìsá gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé rẹ̀ ọlọ́ba wa ní wọ́n iná lẹ́dí náà sọ́lá fún fi ìlà fi ṣẹ́kì mìíràn àwọn ẹni tí wọ́n ṣe yàpẹ́ ẹnu lórí ọ̀rọ̀ ànẹ́bí ìsá aleyhi salatu wa salam gẹ́gẹ́ bí àwọn yahudi tí wọ́n sọ pé àwọn làwọn pa ìsá àtàwọn nasara aláìmọ̀kátàwọn náà gbàgbọ́ wípé àwọn yahudi wọn pa anabi isa alayhi salatu wasalam salam ní gbogbo wọn pata wọn wà nù àánú wọn ò sì mọ́bù wọn lọ wọn wà nù àánú ní tí wọn mú ìkòsí kankan tó dòdòdó ń bẹ̀ ṣé yahudi léke lẹ́yìn bí ọdún kabi tí ó pọ̀ jù sẹ́yìn nígbà wọn rí i pé àwọn nasara ń fìtínà wọn wọn gbìyànjú wọ́n rí pé àwọn wọ ẹ̀sìn kírísítẹ́nì tí wọ́n ti tó ipò kan nù rẹ̀ nígbà wọn dépò dẹ́jẹ́ pé wọ́n sì nínú provision tẹ̀sìn tí wọ́n ní pé wọ́n lè jókòó àwọn àgbààgbà àjọ wọ́n lè jókòó kí wọ́n lè àforíjì lágbájá ẹ̀sẹ̀ tó ṣe àforíjì àyàfẹ́ rẹ̀ máa lọ wọ́n á lo opportunity nígbà wọn dépò kan ní churches ìgbà náà wọ́n á yín kí wọ́n ṣe conference wọ́n ṣe pàdé pàdé ńlá tó kọ́ àwọn èèyàn àwọn kírísítẹ́nì ńlá ńlá jọ lágbàáyé wọn àni sọ gbogbo ọmọ lẹ́yìn kírísítì lónìí o ọyọ̀ ọ̀dálá tó nílọ wípé àwọn yahudi tí wọ́n pa jésù gbogbo kírísítẹ́nì yá fi wọn àṣàmójúkó fún wọn àti ìdìkan náà lónìí so àtìgbà náà lọ́dàbí ẹni pé kọ̀fẹ́ sọ́tẹ̀ láàrin yahudi àti nasara torí tẹ́lẹ̀ wọn èrè ra wọn lójú nasara still ní ìgbàgbọ́ pé àwọn ẹ̀yìn lẹ́ pa jésù sẹ́ àwọn sì ń sọ́nsọ́ yẹ̀yẹ́ pé apá náà ọlọ́ba wa ń gbá tí wọ́n rí pé eléyìí tí ó da ẹlẹ́ fún wọn pọ̀ wọ́n á lo strategy inú wọn fi sọ́ra àwọn dọ̀kan náà pẹ̀lú àwọn tani pẹ̀lú àwọn kristẹni ọlọ́ba ń sọ fún wa wípé wàlákin ṣubi aláwọ̀ iná lẹ́dí náà tẹ́lẹ̀ fífi ilẹ̀ fi ṣẹ́kì min máa láhùn bíhi min ilmin ilẹ̀ tìbà àbọ̀n ọlọ́ba ni wọn ò ní màkà kán nípa tá sọ yìí kò sí nǹkan kan tí wọ́n gbájúmù bí ó ṣe pé iyèméjì kò sí àmọ̀dájú nù mọ́ wọn gbogbo ohun tí wọ́n ń ṣe lórí iyèméjì wọn wà wọ́n bá ṣe báyìí pé sóòótọ́ sì lè lé e báyìí wọ́n bá ṣe báyìí ah, ṣé yóò sì jọ mọ́rọ́ báyìí wọ́n lọ́ba nínú ipò tí wọ́n wà nù kò sí nǹkan kan tí wọ́n máa bẹ lọ́kàn àwọn tí wọ́n jẹ pé ah lóòótọ́ lóòótọ́ ìtọ́lọ̀ wọn bá wí nì kì í débẹ̀ lọ́kàn wọn wọ́n máa ṣe iyèméjì ni gẹ́gẹ́ bọ́lọ̀ bá ti sọ fún wa ọlọ́ọ̀bọ̀ bá lè kí ọlá ní wọ́n má pàtàlúhù yàkínà ní ti dájúdájú ohun ọ̀pá nẹ́bí èyíṣà o ní tọkàtọkàn tí ọkàn wọn gò ní sèyẹ méjì wọn ọ̀pá nẹ́bí èyíṣà torí ibi wọn ti láwọn ọ̀pá nẹ́bí èyíṣà ìgbẹ́ náà làwọn ẹnìkan ti bẹ̀rẹ̀ sí tu fún kí n sá nẹ́bí èyíṣà lè pọ̀ sọ́lẹ́ ń pa nítorí di eléyìí information méjì o ti create iyè méjì lọ́kàn wọn sóòtọ́ ni àbí èsòòtọ́ ọlọ́bọ̀ọ́bá alékè ọlá ni wọn ò pa ó lódodo bárọ̀fà àhùláhù ilẹ̀ yìí ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé ọlọ́run ọba ló fa ànẹ́bí yìí sá sọ́dọ̀ ọlọ́run ọba fa sókè gẹ́gẹ́ bí ànẹ́bí sallallahu alayhi wa sallam ṣe sọ fún ọlọ́ba ni wakana allahu azizan hakima dájúdájú ọlọ́run ọba ọba alékè ọlá ọjọ́ ọba tó bù áyà bákan náà ọlọ́run ọba alékè ọlá ọjọ́ ọba tó pé lọ́gbọ́n ọwọ́ anú hikimọ̀ ọlọ́run ló ní kí bí ọ̀sẹ̀lẹ̀ sánẹ́bí isa alayhi salatu wa salam, tí wọ́n gbèrò àti pa ṣùgbọ́n ọ̀rọ̀ bò fún wa láti àti lè pa ọlọ́run bá gbé fò lọ sí afa ibnu kàtí rahimahullahu ta'ala wọ́n kọ́ àwọn àdìtì tó pọ̀ nípa isa alayhi salatu wa salam, ṣùgbọ́n díẹ̀ nínú rẹ̀ anabi sallallahu alayhi wa sallam kí ẹ bó ṣe wá nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú hadithi abi huraira wọ́n ní wà lẹ́rìí nafsi ibiyẹ́dẹ̀ mo fi ọlọ́run ọba tí mímì ní ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra kila anabi sallallahu alayhi wa sallam búra lé lórí anabi sallallahu alayhi wa ni ó kú dẹ̀dẹ̀ kí isa ọmọ mariam ọ̀sọ̀kalẹ̀ sáà nìyí sẹ́nu àpẹẹrẹ alkiyama palkiyama dẹ́ta ọ̀nà ní sísọ̀kalẹ̀ ìsá wà nù alamati sáàtì kúbura àwọn àpẹẹrẹ alkiyama lè sọ́jẹ́ pé tí wọ́n bá ti tẹ̀lẹ̀ sísẹ̀lẹ̀ wọn sísẹ̀lẹ̀ alkiyama ìtọ́wà láàrin àsìkò náà kọ́ sànàm sọlá ìsẹlẹmọ ní ókú dẹ̀dẹ̀ ká nàbí ìsọ́sọ̀kalẹ̀ sáàrin alkùránì fi yẹ wa lórí pé annabi isa wa innahu la ilmun lisa'ati aw la alamun lisa'a ami wípé alkiyama ti súnmọ́ ọ̀nà ni sísọ kalẹ̀ annabi isa alayhi salatu wassalam annabi sallallahu alayhi wasallam ni dájúdájú annabi isa sọ kalẹ̀ tí ó ma jẹ́ hakaman olùdájọ́ adlan ẹni tí sin sa àṣedọ́gba ni pẹ̀lú yóò máa jẹ́ ẹ̀rọ ọlọ́run ọba tí ń ṣèdájọ́ láàrin táwọn ọmọ èdè nìyẹn ṣe yàpẹ̀ ẹnu lé lórí bákan náà ànábì ìsọ́ máa jẹ́ ọba tó ní àṣedọ́gba tí ìsalábòsì ọlọ́ọ̀bọ ọba àlekí ọlá ó fi yẹ wa nínú súra àti àwọn ááyà míì wípé ànábì ìsọ́ àlẹ́ ìsàlátù wàsálàmù tọ́ba sọ̀kalẹ̀ àwọn ọmọ israẹli tí wọ́n ń bẹ lórí ìyẹ̀pẹ̀ ńgbà náà wọ́n gbàgbọ́ gẹ́gẹ́ bá ṣe káyà náà ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ṣàlàyé nípa isa débi pé anabi sọ ìlú tí ó sọ̀kalẹ̀ tí ńgbà yóò padà sọ̀kalẹ̀ ńgbà tí ó padà wá sílé ayé padà anabi sọ déédéé ibi tí ó sọ sí kọ́dà ó kọ́ àyè ibi tá nàbí ni yọ sọ sí òun bẹ́ẹ̀ ní ìsìn ànábì ni yọ sọ kọ́dà ànábì ni déédéé àsìkò tí ó sọ kalẹ̀ déédéé gbà náà déédéé àsìkò òun àṣùbà ni kọ́dà yọ ọba tí wọ́n ń kírun àṣùbà lọ níjàmá anabi sallallahu alayhi wa sallam ni yóò sì tẹ̀lé wọn kírun jama náà gbogbo ilé anabi sallallahu alayhi wa sallam ṣe àlàyé rẹ̀ fún wa nàbísàlá àìsílámù sàlàyé fún wa pé ó ní ọ̀pá òpòrò olójú kan ti ń jẹ́dà jáde ànábì ìsá ní ọ̀pá ànábì júwe débi débi ilẹ̀kùn tí ànábì ìsá ọ̀pá dàjálsì déédéé ibi ilẹ̀kùn tí ànábì ìsá ọ̀pá sí gbogbo ẹ̀ lànàbísàlá àìsílámù lànàbí sallallahu alayhi wa sallam ṣàlàyé rẹ̀ fún wa gbogbo eléyìí tọ́ka sí pé dájúdájú ànàbí ìsá yọ sọ̀kalẹ̀ inú tí ó sì tọ́ bá sọ ànàbí ni fa yaksiru asọ́lì gbogbo tí ń jẹ́ àgbélébù pátá ni ìsọ̀ fọ̀ dànù anabi sallallahu alayhi wa sallam lọ sọ fún wa tí anabi ìsá bá dé gbogbo tí ń jẹ́ àgbélébù tí ń jẹ́ sí ń bọ́ọ̀lù pé wọ́n kàn má gbélé gbogbo ẹ̀ ní ọ̀fọ̀ dànù. wọ́yà tó lò lè kìnzí inú tí ó pa aláṣẹ pé kán pa dànù lórí ìyẹ̀pẹ̀ ọ̀nà ní gbogbo ẹlẹ́dẹ̀ gbogbo tí jẹ́ ẹlẹ́dẹ̀ anábì èso ni wọ́n pa dànù. wọ́yà jizia kò ní gba jizia lọ́wọ́ ẹnì kankan. ṣé ọlọ́ọ̀bọ̀ ọba àlekè ọlá ọ̀sọ̀fà nàbí sallallahu alayhi wa sallam wípé tó ogun bá pa yín pọ̀ pẹ̀lú àwọn ẹnìkan ẹ bá wọn jagun ẹ gbìyànjú gbogbo ń tẹ́ ẹ lè ṣe láti ṣẹ́gun ni ẹ ṣe hata débi pé yóò ọ̀tọ̀ jíjíyà tà áyìn ẹ̀dínwó ọ̀hún sọ́ọ̀rì rò títí tí wọ́n fi san jíjíyà lẹ́ni yẹpẹrẹ jizia ní sókè náà ni kìí ṣe bí àwọn ọ̀tá ìsìláàmù máa ṣe pọ̀tẹ́ rẹ̀ gbígbà tó jẹ́ pé ìfokùnfúnni lọ́rùn kan tí mùsùlùmí máa ṣe fẹ́ẹ́ tí ì ṣe mùsùlùmí láwùjọ wọn kìí ṣe bẹ́ẹ̀ ni o tá àwọn ẹnìkan fi ń ṣiṣu mọ́ ń ka gba dìbẹ́tì jaiz ọ̀sẹ̀ jaiz bank ẹnìkan ti ń advertise ignorant rẹ̀ nínú pépà títí ń pera rẹ̀ sí professor so inú wọn sọ pé jaiz ọ ní ni tí wọ́n mú láti jizya ìpè táwọn mùsùlùmí nàìjíríà fẹ́ máa ṣe ni pé a máa gbà sákọ́lẹ̀ lọ́wọ́ àwọn ẹni tí wọ́n ṣe kẹfẹ́rí ló já sọ báńkì jaiz sẹgbẹ́ kò sí ti ń ṣe bí o ṣe pé kan advertise ignorant rẹ pé bóun ṣe já láì mọ̀ká tó ní o torí pé ọ yàtọ̀ sí àwọn kò sí ẹ̀jọ́ wọn ò sí ẹ̀rìnà kóra wọn so jizia onani ẹni tí è ṣe mùsùlùmí ti ń gbé lábẹ́ ìjọba islam contribution tiẹ̀ tóun náà máa ṣe for the development ìlú iná ní jizia torí pé mùsùlùmí tọ́ba lówó tó tóye kan yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ yọ zaka sáà kíkẹ́ fèrè yóò mọ̀ yọ zaka ni kò ní yọ zaka so wọn kàn án máa di olówó tí ọmọ kówó jọ kò sí tí ọmọ contribute sí economy àti development ìlú ti ń gbé lábẹ́ ìjọba ìjọba provide security gbogbo social amenity wọ́n gbìyànjú àti ṣe ọ̀hún àjókòó pé ọkàn máa kówó jọ sọ́ba làákà ìmú jẹ̀mọ́ kọ̀bá làákà ìmú ìdí ni tí wọ́n fi ṣe prescribe jizya dídò fi jẹ́ pé láyé sayidina umar bin khattab radiyallahu ta'ala anhu ṣé ìgbà náà islam gbòòrò ọkọ̀ bọ̀ pọ̀ àwọn àìtẹ́ mú bẹ́tìl makidistan sọ̀rọ̀ rẹ̀ so wọ́n gba dídíà lọ́wọ́ wọn ṣùgbọ́n ṣe lófin ó lẹ́yìn dúkìá rẹ̀ ọ̀bá ti tòye báyìí ẹ̀ gbọ́dọ̀ dàgbà dídíà lọ́wọ́ rẹ̀ ó fi ní sọ́ọ̀bù sí dídíà gẹ́gẹ́ bí zakate ní dídíà ah bí zakate ní ní sọ́ọ̀bù ó di gba dúkìá rẹ̀ bá tòye báyìí ká tó gba zaka lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe fáwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí tí wọ́n bẹ lábẹ́ ìjọba islam wípé tí dúkìá wọn tí ọba ti tòye báyà gbọdọ̀ gba dídíá lọ́wọ́ wọn kọ́dà ẹni tí ò níṣẹ́ àgbọdọ̀ gba dídíá lọ́wọ́ rẹ̀ ẹni tí wọn bò ní o sì já nítorí ọgbọdọ̀ máa san táàkì nílà gbogbo eléyìí ni umar bin khattab rabi allah ta'ala anu ló fòfin sí ló sì dì kọ́dà inú tí wọ́n ń sọ ní pé njọ́ kan kọjá lọ ọba rí arábìnrin kan tó jókòó lẹ́gbẹ̀ẹ́ tí ń tọrọ ó ti dàgbà nígbà tó súnmọ́ arábìnrin pé kí ló ṣe ti ń tọrọ ọba rí àmì àgbélébù lọ́rùn rẹ̀ wà lárábìnrin ìwé ṣe mùsùlùmí ni ọlọ́run ṣe mùsùlùmí kírísítẹ́nì lòun kí lọ́dẹ́ tó ń tọrọ ní kò sí ti ń jẹ ni àtijọ́ náà ni rẹ́mà ti sọ fún pé gbogbo arúgbó tí ọjẹ́ mùsùlùmí ọjẹ́ mùsùlùmí tí ọba ti ní tí ọjẹ́ kí wọ́n mọ fún nù bẹ́tùlmáàlì ọlá àní jẹ́ aláṣẹ àwẹ̀ sálábòsì agbadizia lọ́wọ́ rẹ̀ ńgbà tó wà lọ́dọ̀ ọwọ́ adarúgbó táwà pàtì oníláíláí kí láǹfààní jizia tá àgbà káfí tọ́jú àwọn ẹnìkan ni ní ètò tó ń wá wá in need àwọn ànàmọ̀ sọ pé ńgbà tí ètò mùsùlùmí torí zakoni tọ́sí ẹjọ́ yọ zakoni fún àbẹ́kọ̀ àbí tọ́ bá fura pé islam wù lọ́kàn rẹ̀ ẹni jẹ́ mọ́ aláfatúkọ̀ lóbùn nítorí délé òfin islam ọlọ́ọ̀bá ní ká gba jizia wọ́n fi wọ́n lẹ̀ wọ́n mọ̀ sẹ̀sìn wọn ṣùgbọ́n wọ́n mọ̀ bẹ lábẹ́ ìjọba islam bí mùsùlùmí ó ṣe yọ zakati ẹ̀ tí ó sàánú aláìní tí ó contribute sí development ìlú bẹ́ẹ̀ náà ni ẹni tí èsè mùsùlùmí ti ń bẹ lábẹ́ òfin ìjọba tó wọ̀ rẹ́ bá ti tó wọ́n ní ọmọ sàn mo rò pé so àṣedọ́gba islam ni ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam sọ fún wa pé tí anabi isa bá dé yaba ol jizya kò sí dọ́kà pẹ̀lú jizya o inú kọ́ tẹ̀lé àbí kó sì pọ̀ dànù ipe kò ní gbà kankan yàtọ̀ sí islam lọ́wọ́ rẹ̀ inú kọ́ gbà pọ́lọ́ ọ̀bọ̀ kan ṣoṣo ni ìrántí ọlọ́run lòún ṣe àbí kó sì bọ̀ ọjà. kò ní jizia ọlọ́ọ̀bá anabisọ́lá ah, alẹ́sọ́lámà ni yọ́bà òrì jizia yọ́pa jizia ti kò sí ti ń jẹ́ jizia pẹ̀tọ̀ máàmù ẹ̀bẹ̀ lábẹ́ ìjọba rẹ̀ ìtọ̀ ọmọ mariam o ṣùgbọ́n mi ò ní tẹ̀lé o kò sí ti ń o kò sí ti ń torí pé ńgbà ni nítorí di eléyìí ta ni ọba gbọ́ ni ò ní gbàgbọ́ anabi wa yufidul mala àbí wa yafidul malu tabani wa yufidul mala anabi isa yóò gbé dúkìá wa tí dúkìá ọ̀pọ̀ tó wọ́pọ̀ láàrin àwọn èèyàn àbí wa yafidul mala àbí dúkìá ọ̀pọ̀ láàrin àwọn èèyàn bí wọ́n ṣe pé mílíọ̀nù ni wọ́n mọ̀ pé tírílíọ̀nù bí ọdún mélòó kà sẹ́yìn gbòòlò ń gbọ́ tírílíọ̀nù ṣùgbọ́n ní ẹ̀sìn ó ti di bí nkéré tírílíọ̀n báyìí tírílíọ̀n báyìí tírílíọ̀n báyìí gbẹ́ngbà tí ó lè dúkìá ọ̀pọ̀ kọ́dà anabi sallallahu alayhi wa sallam ni dúkìá ọ̀pọ̀ dẹ̀ wípé hata aláya kubaluhu ahadu ibi wàhálà wà wà nù dúkìá ọ̀pọ̀ dẹ̀ wípé kò sẹ́ńtì ọ̀bà mọ́ tọ́ ọ bá nà ṣe pé kí ni kí n fi ṣe kí lèmi tí mo kólẹ̀ kí mo fẹ́ fi ṣe implication rẹ̀ ni pé àwọn èèyàn tún wọnú wàhálà nù. torí tí gbogbo èèyàn bá dolówó wọ́n di tálíkà náà tí gbogbo èèyàn bá lówó kò sẹ́ni tí wọ́n gbà pé ọmọ rè kí wọ́n wá kò sọ́fíìsì ìwọ náà ló rè kaná ńgbọ́ bá fẹ́ kọ́lé rẹ̀ wọ́n náà lọ́mọ fọwọ́ kọ ọba ló ń jẹjẹ wọ́n náà lọ́mọ roko fìtínà ni anabi ni atala ẹ̀pọ̀lù kò sẹ́ni tí wọ́n gbà tàbí kó sì túmọ̀ sí pé àwọn èèyàn wá òun náà mọ̀ wá ta ni ó fún ni èyí yóò wò bàjẹ́ anabi sallallahu alayhi wa sallam ni ńgbà tá nàbí èyí sóò dé gbogbo eléyìí ni ọ̀pọ̀ lórí iye pẹ̀ débi pé wàhátà àtàkùnà sájìdá tó xayọ̀rọ̀ lọ́hùnmínà dúnìá wà máa fi hà n tó náà ni pé àwọn èèyàn ò ní wá rántí ọlọ́mọ o débi pé n ó wù anabi isadu ni pé kéèyàn ó sẹ̀sẹ̀ sùjádà kan fọ́lọ̀ ó wùjú ti ń bẹ́ ó wùjú gbogbo ayé àti tínú ayé kó sínú lọ. ó súnmọ́ kọjá pé àwọn èèyàn ò ní rántí sí lọ mọ́ alkiyama súnmọ́ nù tọ́lá nàbí sọ̀lá àlẹ́ sọ́lá fi yẹ wa pé alkiyama ò ní dé àyàfi kọ́ báwọn èèyàn tó jẹ́ pé hátà aláyùkọ́ aláha aláha aláwájú hìl àrùkù wọn ò ní ṣe aláwùmọ̀ lórí ìyèpẹ̀ torí pa anabi sallallahu alayhi wa sallam fi yẹ wa pé asaatu la taqumu illa ala asirari alkhalq alqiyamu ni dé àfi lórí àwọn aburú ẹ̀dá tí wọ́n sẹ́kù lórí ìyèpẹ̀ gbogbo ẹni rẹ wọ́n ti lọ tán kọ́lọ̀ ń kàwá pẹ́ ni rẹ nítorí délé ọlọ́mọba alẹ́kẹ́ ọlá ní dájúdájú wọn ò pa anabi isa o anabi isa ń padà bọ̀ nítorí délé ìta ní ìgbàgbọ́ lódodo ọ̀nà ni pé anabi isa aleyhi salatu wa salam yóò padà wá gẹ́gẹ́ bọ́lọ̀ ọba sì sọ fún wa bá nàbí sallallahu aleyhi wa sallam bó sì ṣe ròyìn fún wa torí pé àwọn ẹlòmíì wọ́n máa túmọ̀ rẹ̀ lórí pé ayal kùránì sọ pé yóò kù gẹ́gẹ́ bá ti kankan níparí sọ́rọ̀ almaida inṣàlá igbe falamma tawaffaita ni kunta anta raqiba alaihim yàwọn mọ̀ sọ pé wọ́n kúntù aléhùn ṣahídà mọ̀ọ́dún tó fi hìn mo jẹ́rìí lórí èmi lé mo jẹ́rìí lórí àwọn ọmọ ìsírẹ́lì tí wọ́n se mo lè jẹ́rìí tí tí wọ́n se ń gbà náà mo wà láàrin wọn ṣùgbọ́n ń gbà tó gbẹ̀mí mi rí ọlọ́run ìwọ ló kù tó ṣe kí o tó ń se alámòjútó ìwọ lọ ọmọ tí wọ́n se wọn lè lọ alukurani sọ fún wa pé ọgbẹ̀mí wọn ṣùgbọ́n kọ̀ takora wọn ìyẹn ni pé ńgbà tí ọ padà kú lẹ́yìn ìgbà tó bá dé ilẹ̀ alukur'an sọ fún wọn gbà náà mo rò pé ìní ọmọ sọ pé wọ́ọ́lọ́ lẹ́yìn gbọ́ gbẹ̀mí nìyẹn ni pé lẹ́yìn gbọ́ bá padà dé tọ́ wá tó ṣe dàjọ́ lórí iyepẹ̀ ọlọ́bọ̀ bá lékè ọlá ní wa imin ahalil kitabi. wa imin ahalil kitabi illa la yu'minan nabi qabla mawti. naam. ويوم القيامة يكون عليهم شهيد حميدا الله بابا عليك ولاني وإن من أهل الكتاب كسيني كانوا أهل الكتاب يهودي أبي نصارى إلا àyàfi kọjá pé lẹ́yìn mìíràn nàbí wàláhì yọ gbàgbọ́ kọ́bílà mọ́wùtì yìí síwájú kú rẹ̀. kíra gbọ́ yín bí àyà wàláhì kò ní sẹ́nìkan inú àwọn ọmọ israẹli báyà ṣe mu wánu ìyẹn ni pé yahudi àti nasara náà àwọn alu kitab ilá àyàfi kọjá pé lẹyìn mìíràn nàbí wàláyé ọgbàgbọ kọbílà mọ́wùtì yìí síwájú ikú rẹ̀ yóò mìíràn nàbí yìí yọ gbàgbọ́ yọ gbàtà ní gbọ́ kọbílà mọ́wùtì yìí síwájú ikú rẹ̀ ikú ta ni. <laughs> ìtumọ̀ bíi mẹ́rin làwọn apá kan náà àwọn olùmọ́ni hí méjèèjì padà sọ́dọ̀ ànàbí ìsá ni pé wà ìmín áhàlì kìtàbì kò sẹ́nìkan náà àwọn áhàlì kìtàbì ilá lẹ́yìn mìíràn nàbì hí àyàfi kọjá pé yóò gba ànàbí ìsá gbọ́ kọ́bùlà máwùtì hí kó tó dípa ànàbí ìsó fàyè lẹ̀ lé lẹ́yìn sọ̀rọ̀ ní àwọn tí wọ́n fún un nítumọ̀ yìí wọ́n lọ́lọ́wọ́n bá ń sọ fún wa nígbà tá ànàbí ìsó padà dé gbogbo àwọn tí wọ́n bá gba aláyé ńgbà náà wọ́n gbàgbọ́ mo rò pé ìtumọ̀ aláwọ̀kọ́ nù ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ni wọ́n imin ahalil kitabi kò sẹ́ni kan nù àwọn ahalul kitabi yahudi àbí nasọ̀rọ̀ ilàlẹ̀ yuminan nabihi àyàfi kọ́ gba hi anabi isa gbọ́ kọ́bílà mọ́wùtì hi kó tó yahudi wọn àbí nasọ̀rọ̀ ó kù yọ padà gbà kíkó tó mú lọ yọ gbà ah àti ànábì yìí ṣe sọlọ́n àti kì í sọmọ ọlọ́n àti ànábì ọlọ́n ọba ni àti kì í sọmọ àlè àti ànábì ọlọ́n ọba ni yọ gbàgbọ́ kó tó kú ṣùgbọ́n ìgbàgbọ́ wọn ò ní ṣe láǹfààní o torí pé ńgbà náà ó ti rí kú na bí ìgbàgbọ́ fìràhùnà nígbà tí fìràhùnà rí kú ó ní àmọ́ntúbi lẹ́rí àmàna bíi ìbànú ìsọ̀rọ̀ ìlà wàhánà mílíọ̀nù mùsùlùmí fìràhùnà rí kú ọlọ́lọ́hún mo gba ọlọ́hún ọba táwọn ọmọ israẹli gbàgbọ́ lódodo mo gbọ́ náà gbọ́ lódodo ọlọ́ba ni àlànà àlànà wà padà àṣẹ ìtàkọ́bùlù wọ̀kún tẹ̀mí ẹ̀lì mùsùlùmí àtẹ́ni ìsìn ló tó gbọ́ ọlọ́hún ọba gbọ́ tó ti bilẹ̀ jẹ́tẹ́lẹ̀ lórí yẹpẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni tukubalu tawubatu ahadikum maalam yogargis ọlọ́run ọbọ̀ gba ìtú bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan yín kó tó máa pọ̀ ká kú lọ tí kú bá ti lè dé tó bẹ̀rẹ̀ tó ti rí kú báyìí bó o tú bá nígbà àgbà ọlọ́run ní gbangba náà nítorí délé àwọn apá kan náà àwọn àfa ọ̀rọ̀ kejì tí wọ́n mú wánu pé gbogbo ọmọ israẹli gbogbo yahudi àti nasara yóò gba nẹ́bí ìsá gbọ́ síwájú kó kíta ní ó tó kú o kí yahudi wọn àbí nasara ó tó kú ọ̀dọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní wa in min ali kitabi illa la yu'minanna bihi ay la yu'minanna bi muhammadin qabla mautihi ay qabla mautihi huwa ikpe kò sí ẹnìkan nú àwọn ahlul kitab àyàfi kọjá pé yóò gba anabi sallallahu alayhi wa sallam gbọ́ síwájú kí yahudi wọn àbí nasọ̀rọ̀ tó fàyè lẹ̀ wọn gbogbo wọn tó bá dìgbà tí ó kù ìgbà náà ni wọn àti asanabi muhammadu òdodo ni òun sì kọ̀ wọn ọgbà ọ̀rọ̀ ẹlẹ́kẹta tí wọ́n sọnù ọ̀rọ̀ ẹlẹ́kẹrin jí tí imamul kurtubi mú wa ibùdó kàtí rọ̀mẹ́lẹ́ wa ṣùgbọ́n imamul kurtubi sọ àlàyé wọn ni wa imin ali kitabi illa la yu'minan nabihi ay la yu'minan nabillahi qabla mawtihi ay qabla mawti ahli kitab kò sẹ́nìkan nù yahudi àbínasọ̀rọ̀ àfi kọ́ gba ọlọ́run ọba gbọ́ lòdòdó síwájú kí yahudi òun àbínasọ̀rọ̀ tó fàyè lẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí làwọn olùmọ̀ ṣe àlàyé lórí rẹ̀ ṣùgbọ́n ibùnú kàtí àti ibùnú jarira tọ́bàrí àti ìmáàmù kùrùtùbí àtọ̀pọ̀nù àwọn àfa onítafsir wọ́n ní tùmọ̀ alákọ̀ọ́kọ́ ń lọ wọlé jù nígbà tá nàbí yìí sọ yahudi àti gbogbo nàṣọ́rọ́ tí wọ́n bá láyé kó tó di pé yóò tún padà kún wọ́n gbàgbọ́ wọ́n gbà lódodo pípẹ́ lóòótọ́ ànẹ́bí ọlọ́ni lóòótọ́ wọn ọ̀kan lágbélé wọn ọ̀kan má gbélé wù lóòótọ́ kì í sọ máa lè ọlọ́ọ̀bọ̀ ọba àlekí ọlá ní wọ́yọ́mọ̀ alkiyama ti yọkúnù àlehìm ṣahida ẹnjọ́ ọ̀gbẹ̀ndẹ̀ alkiyama yóò sì máa jẹ́lẹ́rìí lórí wọn lágbájá gbà ó lágbájá ó sì gbà gẹ́bọ́rọ̀ wa yóò sì padà dábàá ṣe wá kan ṣáàlà ní sọ́rọ́tì máìdá nígbà tó lọ bàbá dá níbi ìsádùú pé yá ìsọ ọmọ mariama a ń takultali náà ti tẹ́kẹ̀dọ́ ní wa umiya ìlà haini min dúni la ìrẹ́ ìsọ ọmọ mariama ṣèwọ lọ ní kí àwọn èèyàn ó mú ọ ìwọ àti ìyá rẹ lọ́lọ́ méjì yàtọ̀ sọ́lọ̀ tí wọ́n fi ń ṣe mẹ́ta lọ́kàn anabi ìsọ ni kọ́lá subhanaka mímọ́ fún òrè ọlọ́run máa yẹ kúnnù lé an àkólà máa lẹ́ sàlẹ̀ ibi hàk ọlọ́run ọba kan tọ́ sí mi kí n sọ in tí n lẹ́tọ̀ lórí rẹ̀ kó má sì á sọ bẹ́ẹ̀ èmi ò wí bẹ́ẹ̀ o máa kúrútù lẹ́hùn in kúrútù kúrútù fàkọ́dà àlìmta tí mo bá kú sọ ìwọ ọlọ́run ó kú mọ́ ìwọ ọlọ́run tọ́ba jẹ́ mi mo ni wọ́n máa sìn mí èmi àtìyá mi tí mo bá sọ ìwọ ọlọ́run ọba ọmọ ta'lamu ma fi nafsi wa la a'lamu ma fi nafsik ṣé n ti ń bẹlẹ mi èmi ọmọ èmi ọmọ ti ń bẹ lọdọ rẹ wọ lọ wọn ta lamul kuyu ìwọ ló kú ma ń tọpa mọ isọ àmọ sọ pé máa kú tùlẹ̀hùn ilá ma àmàrúta níbi ìrẹ ọlọ́run èmi ò jíṣẹ́ fún ọ kò sí tí mo wí fún ọ tó dúró pé ìntọ́ ọ̀pá mi láṣẹ lọ kí ni tọ́lọ́wọ́n bá pa á láṣẹ àní ìbùdó láhàrọ́ bí wàrọ́ bàkùn anabi yìí sọ ní ìntẹ́mi sọ fún wọn ni pé ẹjọ́ sì pọ̀ lọ́wọ́ kan ṣoṣo òun lọ́lọ́wọ́ bá mi òun náà lọ́lọ́wọ́ bá yín náà ẹ bó ṣe wà nù bíbélì náà bó ṣe wà nù pọ́nbélé tánàbí yìí sábà sọ eléyìí yọ àmọ̀ sọ pé wọ́kùn tó aléhìm ṣẹ̀hídà mọ̀dún tó fi hìm ńgbà mọ̀ wà láàrin wọn mo jẹ́lẹ́rìí lórí wọn mo lè jẹ́rìí pé lágbájá ń tó ṣe ni ń tó ṣe alamma tawaffaita ni ṣùgbọ́n gbà mo fayé lẹ̀ ìrẹ́ ọlọ́run ọba kúńtà ń tàn rọ̀kìbà àlẹ́yìn ìwọ ọlọ́run ọba ìwọ ló kù ìwọ lọ ń sọ̀rọ̀ ìwọ lọ́mọ tí wọ́n wo èmi ọ̀mọ́ o ńgbè mi wà láàrin wọn èmi ò ní wọ́n jọ́sìn fún mi o lọ́lọ́ bá fi sọ fún wa bíi pé wọ́n yẹ́wọ́n alkiyama níjọ́ alkiyama yakunu aleihim shahida yóò jẹ́rìí lórí wọn pẹ̀tọ́ ẹn tó ṣe báyìí ni ẹn tó ṣe báyìí ni ànábi ọ̀ràn wọn o òun ò ní wọ́n jọ́sí fún òun ò sì ní wọ́n pòun lọ́lọ́ àti ìyá òun ọlọ́ọ̀bọ̀ kan ṣoṣo òun ní kí wọ́n sìn nítorí ìdí eléyìí gbogbo ẹni tí ọba gbọ́rọ̀ yìí kọ́mọ̀ pé ànẹ́bí isa aleyhi salatu wa salam kò ní kẹ́ni kan jọ́sí fún òun kò sì ní kẹ́ni kan jọ́sí fún ìyá rẹ̀ ńlá wọn tí wọ́n máa ń pa bíbélì fi sọ fún wa ńbo lè bí tó ti ní ẹ máa tì òun fún òun ànẹ́bí isa ti ní èmi ní ẹ máa jọ́sí fún òun kò sí asọ́lọ̀ kan soso náà ni wọ́n ní gbogbo àwọn ànẹ́bì ní ká máa jọ́sìn fún kò sá ànẹ́bì kan tó ní ká máa jọ́sìn fún gẹ́bọ́lọ̀ bá ti sọ fún anú alukur'ani maka na albashari an yi tiyahu allahu alkitabu wal hukma wan nubuwata thumma yaqulu lin nasi kunu ibadalli min dunillahi walakin kunu rabbaniyina bima kuntum tu'allimuna alkitaba wa kuntum tadrusun kò tọ́ fún ẹ̀dá kan kọ́lọ̀ wọn bọ́ sọ wáyé kalẹ̀ fún kọ́lọ̀ bó fún tíra kọ́lọ̀ bó sẹ́lá nàbì kọ́ wa máa sọ fáwọn èèyàn pé ẹ máa jọ́sìn fèmí yàtọ̀ sọ́lọ̀ kọ̀tọ́ fẹ́ da kàn bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ọmọ sọ pé wàlákin kúnnù rọ̀bà nìyí ẹ̀dẹ̀ ti ń jọ́sìn fọlọ́n ẹ̀dẹ̀ ni tọlọ́n ẹni rẹ̀ ni ọlọ́n kìí sèmi ni ẹ máa jọ́sìn fún nítorí dé ilé anabi sanjọ gbẹndẹ alkiyama gbogbo àwọn tí wọ́n jọ́sìn fún yóò lọ wọ̀n ọ̀ràn wọn sanjọ gbẹndẹ alkiyama o kí wọ́n mọ́ lérò pé yóò sẹ̀ tìpẹ́ fáwọn àbí ọgbà àwọn ẹlẹ́njọ́ gbẹ̀ndẹ̀ alkiyama èmi ọ̀ràn yín o èmi ọ̀ràn yín kọ́lọ̀bà kí kọ́sọ́ yìí máa nì wá inṣàlá àádùn báyìí mo ní program kan tí mo fẹ́ lọ inṣàlá tọ́ba di lọ́la inṣàlá a máa tẹ̀síwájú nílé dáhùn ìbéèrè tọ́ba di lọ́la inṣàlá a máa dáhùn àwọn ìbéèrè kọ́lọ̀bà kí ọ̀sà gbogbo wa ọ̀làwùtà اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا